Drill 24 Rise versus Fall in Larger Context. Part A Alternate Examples. Reply fall or rise with respect to the second syllable. Mejiwale. Fall. Mejiwale. Rise. Mejiwale. four méjì wọlé rise méjì wọlé four méjì wọlé rise méjì wọlé four méjì wọlé. Rise. Iji wale. Fall. Meji wale. Rise. Part B. Reply rise or fall with respect to the second syllable. Meji wale. Fall. Meji wale. Rise. méjì wọlé. rise. méjì wọlé. fall. méjì wọlé. rise. mẹ́fà wọlé. fall. mẹ́fà wọlé. fall mẹ́fà wọlé. rise. mẹ́fà wọlé.